الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وحزن أخلاقنا بالإلم وانصر علينا من خسائن رحمتك يا أرأم الراحمين اللهم إنا استودعناك كما علمتناه فاردده إلينا عند احتياجنا إليه فلا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل ربي زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اسرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أسري وأشركه في أمري كي نسبحك كثيرا ونسقرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل السلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله بغير تعبه والعنى بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولن يسير ناقصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمدا الله الله ربنا الله الله ربنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبين سعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين أدعوك فلون الحمد لله الحمد لله فلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آه <laughs> Eh, jama àdúgbò fọlọ́wọ́. alhamdulilah. ọlọ́run lọ́lọ́run. Allah. ó ti dà ládàá ó ti dìde sí gbogbo àti. wọn bá ti bí sèta nínú ní máa fẹ́ gborí àwọn ẹni rẹ̀ náà aná máa fẹ́ ṣèṣe pé lẹ́bàálẹ́ àwọn ò sí àwọn wà dìndìnrín ní sètáàní ọkàn jágbáyà ni gbogbo àwọn tí ń tẹ̀lé òpònú ni á ah, ti gọ̀ púpọ̀ jù. Mm. sẹ́mọ̀ pé ìbáṣe pé ọlọ́run bá ti gọ̀ wọ́n ó yẹ wọ́n mọ̀ yìí pé ọlọ́run ti ń bẹ láyé ànábì Nuh alayhi salam tó jẹ́ àkọ́kọ́ ànábì ọlọ́run tọkọ̀ kọ́kọ́ gbé dìde pé máa sọpọ́ kan ṣoṣo lè mi ọlọ́run tí wọ́n sì ṣe ṣe ṣe ṣe ṣe tọ́ yẹ pé wọ́n parẹ́ kàn náà ni wá sígbà kankan náà lókè ìpè yìí látòrí àwọn ànábì ọlọ́run tí kìí ṣe pé tọ́lọ́run náà ni máa borí kò sí. tó fi adúlé ànábì wa sálàlá àlàsálà. láti gba rẹ̀ náà títí di sin náà tọ́lọ́run náà ni ń borí. lẹ́yìn àgbẹ̀ ó yẹ kí wọ́n ti mọ̀ yìí pé bí ó máa rí nù irọ́ o. ọwọ́ ẹ̀sìn tá a fi wọ́n ṣe lánàá <laughs> ọmọ tó ta wúrúwúrú kan lọ́wọ́ pé ọlọ́run dantí wọn ṣùgbọ́n ọba tí wọ́n máa bá ń bẹ̀ náà wọ́n tún bá ń bẹ̀ náà màá sọ bó ṣe jẹ́ fún wa inṣàlá ká tún lè lọ dóòsì hmm, lọ dóòsì ní dúró láàbọ̀ ní máa ń kó wàhálà báyà bọ́bà dúró dúró tán má sì jẹ́ nìkan kó bá ọ àkóbá ni pé ẹ̀ẹ́n àǹtí mi mò ń tijú ẹ̀ẹ́n torí pé jẹ́ màmá mi ẹ̀ẹ́n torí pé bàbá mi ni òye mọ à jẹ́ wọ́n mọ ibi tó bá wà èmi o èmi o èmi o ìmú nǹkan mi mọ́ lọ́ọ́ torí ẹni tí ọba jẹ́ kí wọ́n mọ bi tí òun wà tí a bá lọ torí rẹ̀ gbégbé sẹ̀ wọ́n náà ó ní pẹ̀mbẹ́ ẹlòmíì inú wa ọ̀pọ̀lọpọ̀ wa ní gbé ẹ òun ò ṣe mọ́ ṣùgbọ́n ní ẹ bá ṣe òun ò lè pé ká mọ́ ṣe o ṣùgbọ́n òun tó òun sáyìí ra àfún báyìí à ìyẹn ọ̀ràn o màmá má torí mi ṣe àǹtí má torí mi ṣe. bàtò tó yanjú. ẹ nígbà tí sọ́yà táwọn débẹ̀ sọ́yà pé ọ̀rọ̀ rẹ lọ́jáde àwọn òkè ọmọ wa àti mọ̀ pé láìkì yín yẹn ẹ̀yìn fẹ́ láìkì kan báwọn ṣùgbọ́n òun olójú rẹ lójú ẹ̀ ńlẹ̀ kó pé ó fọ́ ni àkànníkọ́ ọgbọ́n ni pé a màmá àbáǹtí àbíbàbá àbábúrò gbọ̀ọ̀dá tẹ́ ẹ bá ṣe nítorí mi ntẹ bá pàdé ń ẹran o òmùtí bá débi pé tí n bá ṣe nǹkan torí mi yóò yíwọ́ o àmọ́ fẹ́ mọ̀ fi sàánú ẹni à àní ẹ má dàn wò yóò yíwọ́ èyí ó fi nǹkan kan torí mi bí wọn ò ṣe gbọ́dọ̀ fi nǹkan perí mi láburú náà ni ẹ̀ tún gbọ́dọ̀ torí mi ṣe nǹkan kankan lórí pé mo fẹ́ràn yín ni o ẹ má dàn wò nítorí pé ẹni tí ẹni tí ò lè tí ò lè làmọ́lẹ̀ náà ẹ̀rù méjì ń bà á Ah, ẹ̀rù pé tí wọn bá ní ká má ṣe tọ́ba lọ rèé tí ìjọba lọ rèé ṣéun wọ́n sọ pé ibi ọba ara rẹ dénú. o ti há sí o ti há o ti há sára ní méjì yẹn ìwọ náà gbà pé nǹkan kan ò lè ṣe ọ́. ẹ jẹ́ àdó tán o torí ọjọ́ lílo rẹ̀ ni o tọ́ ibi tí yíyá kàlẹ́ nìyí ó ní àyà ọgọ́rùn-ún kan àti mẹ́rìndínlógún níyà wàsíta asara. Naam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh qala Allahu ya Isa bin Maryama. أأنت تقلت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلت فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال الله يا عيسى بن مريم أأنت قلت للناس تخزوني وأمي إلى أين اتخذوني اتخذوني وأمي إلى أين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحقي إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب بسم الله الرحمن الرحيم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 تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب tó bíta máa sọ yìí pé gbogbo àyà tí ń bẹ nù Quran ní olóhùn àmì ọlọ́run tí ẹnìkankan kò lágbára kó múrú ẹ̀wà kò sóńtọ̀. ọ̀kan bẹ̀ wá nì. irú àyà yìí ó kún fún ọgbọ́n lódodo ọ̀rọ̀ tọ́lọ́run fi sọ kálẹ̀ odidi ọ̀rọ̀ kan ní. àmọ́ sẹ́yìn náà ló jẹ́ pé gbogbo ẹni tí bá ń ka wọ́n ní wọ́n fẹ́ ká máa kà ká máa ronú sí ni kì í fẹ́ ká máa kà lọ wúruwú. bí màá ṣe ń ka kuraani tó tí sì ń ronú sí tó lèyàn máa gbọ́n tó. bẹ́ẹ̀ ó sì máa ń lapa nù sẹ̀mí yẹn náà ló fi dáa kéèyàn gbìyànjú kéèyàn má túmọ̀ kuraani kọ́lọ́ ó sì fún gbogbo wa. kíka kuraani pẹ̀lú ìmọ̀ ronú sí i ó dàbí ìbọn àtọ́ta ni ìbọn àti ọta nígbàtí méjèèjì ń bá pèsè lọ́wọ́ ẹni tó níbọn ló tó níbọn ẹni tó ní ọta àbá lọ́wọ́ tí ò níbọn tí ó fi yìn kò láǹfààní fún un bó tilẹ̀ kó lé egun tó tó bá lé ọta àbá mọ́yàn ìbáàjẹ́ pé ó ń tẹ̀ súnmọ́ pẹ́kípẹ́kí ó ní bí ó ṣe dùn tẹ̀ mọ́ ń bá ṣàwàdà lásán ni ìyẹn sì wá níbọn ọkọ̀ lọ́ta ìbọn ìrìn ìbọn bẹ lọ́dọ̀ rẹ̀ bọ̀tìkọ̀ sọ́ta ọ̀tá rẹ̀ lè fi pàṣán náà lánàá họ tó lè mọ bí ó ṣe yẹ iye ìbọn rẹ̀ wá fẹ́ làgì ìbọn máa lórí tó bá mọ bí ó ṣe yẹ tó fi pa gbàdánù kó a kó pàṣán bò àmọ́ tí bá bá wà tọ́ta bá wà àfà <laughs> kò sí dóòlè mọ́ <laughs> ah. ìbá àmọ́ jáńjá kẹ́ńtọ́ fẹ́ bájà mọ́ gidigba yóò fi ma sọ́ de kìtà sìn bẹ́ẹ̀ ni kuraani kíkà àti ríronúsì kéèyàn gbọ́ tuma ẹ̀yin òkè wò ti ríronúsì kuraani àti tó bá mọ̀ tuma yẹ ẹ̀ máa ń ka kuraani wúrúwúrú bí ní gbàdásán ni. tí a ń wogi ìbọn lọ́rẹ̀ lọ́kàn tí a ń ya tẹ́rù kú bọ́yá ọlọ́ta nù ìjọba tíra rẹ̀ pé ẹ ti ẹ̀ sún mà ẹgbẹ́ rẹ̀ ẹ fọ létí kó tó yọ ọba ẹ ti kọ́kọ́ létí náà tẹ́ mọ̀ pé àti ń bẹ̀ ìyá jẹ́njọ́ náà ẹ dákun ẹ jáwọ́ náà kíkú lé rárá. àwọn mùnàfìkì ni máa fi kéwú dẹ́rù báwọn èèyàn aa ah, kéwú kíkéle kéko sí tó lè ń bẹ̀ tó lé ọ̀rọ̀ ọ̀rùn mímọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ọba yìí yóò sọ fún akọ́rọ̀ ọ̀hún lé olọ́rọ̀ ló wí ìyá adìntí ó lè má wọ̀ lọ àti pé ntẹ́gbẹ́ rẹ̀ ń ṣe òtítí tí wọ́n ti wà lè má wọ̀ lọ́wọ́ ah, gbogbo ntí wọn bá ń ṣe ní nǹkan rí ọlọ́run ìjọ lè fẹ́ mi. tá a máa sọnù máa kọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ máa kọ díẹ̀ díẹ̀ ẹ máa kọ díẹ̀ díẹ̀ ọba ti kọ́ ìtumọ̀ rẹ̀ ìdíkà rẹ̀ tọ́ ọmọ yóò ká o sì gbé tíra gbogbo wọn kọ díẹ̀ díẹ̀ gbẹnu òní fi ti tẹ à ń ṣe àfààní o sì ti mà tuma pàání pàpà jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti lẹ́kọ̀ọ́ kan tẹ́ ẹ ti mà wé ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ gan púpọ̀ ọ̀rọ̀ yín púpọ̀ gan. kùránì ọlọ́run rọ̀ fún wa gan ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ọ̀rọ̀ ọlọ́run níta gbọ́dọ̀ irú eléyìí nìsín ẹ̀wù bọ́lọ́run ti fẹ́ sọ̀rọ̀ mbẹ́ ní ọ̀nà tó ní agbára tí ẹ̀kọ́ bẹ́ńbẹ́ pé ah, ńgbọ́ tọ́lọ́run lè fi sọ̀rọ̀ báyìí á ah, jẹ́mi náà mú tèmi mbẹ́. wà níjọ́ àlìkìyàmà kọ́kọ́ wá kà fún wọn náà kọ́kọ́ ka ti ọ̀ ṣẹlẹ̀ pé yóò ọ̀rọ̀ ó rí báńjọ náà ẹ̀rí ẹ̀wọ́ látọ̀lọ́ ti fáwọn mùsùlùmí ìtí ọ̀ ṣẹlẹ̀ lọ́rùn káàtì ìmọ̀jọ́ kù àwa ti wá mọ̀ pé ọ̀ báyìí wọ́n ti kọ́ làláwò ya Isa bùnà Mariama àǹtà kúlítàlì náà ṣe ìtàkì sóni wà omi ya ilá àìní mi dúnilà anabi máa sọ fún wa njọ tí a ọlọ́run máa tí ó pe yín sá láàrin gbogbo àwọn anabi ọlọ́run yòókù àti kàníjọ ní yìí pé gbogbo anabi ọlọ́run ló péjọ pé ṣé wọ́n dá yín lóhùn wọ́n ti ń tó gbogbo mà ìwọ ọlọ́run ló ní o. la ilima lana ila ma alamtana a man kankan jí tó bá fi mọ̀ lọ ọlọ́run á dá yín sá pé. wọ́n á ń dá yísà pè nítorí pé nínú ànábì ọlọ́run tí wọ́n fi ọ̀ràn kọ́ lọ́rùn jùlọ ọ̀kadà ànábì yísà ẹ wo ọ̀ràn náà tí wọ́n fi ń kọ́ lọ́rùn dìsìn náà gbogbo àwọn olórí ibú àwọn asòfò dànù ẹ̀dá tí wọ́n ò ṣe tí wọ́n lọ gbé ẹbọ kalẹ̀ gangan tí wọ́n lọ mọ́ ẹni ẹlẹ́ni lọ́rùn ni wọ́n lu jìbìtì Jésù wọ́n lu jìbìtì Ni wọ́n purọ́ jésù wọn èpurọ́ wọn á sọ ní ẹlẹ́ni di ntọ́lọ̀ wọn máa pè kalẹ̀ báyìí jọ́lẹ̀ kí a mà pé ibi ibi ó lè yìí ọ̀ya àwọn rẹ̀ ìwọ rèé ṣé ìwọ lọ sọ fún wọn pé. اتخذوني وأمي إلهين من دون الله ṣé ìwọ lọ sọ fún wọn pé ká tún mú ọ àtìyá rẹ̀ kan ṣe yín lọ́lọ́run méjì. indonila. lẹ́yìn èmi ọba àlékè ọlá ìyá rẹ̀ tá a sàánú rẹ̀ tá a jẹ́ kó bímọ lọ́nà ìmọ̀ ìwọ náà àsàánú rẹ̀ ara oníṣẹ́ sẹ́yìn lẹ pè wọ́n kalẹ̀ pé kí wọ́n sọ yín lọ́lọ́run kí wọ́n máa pè yín lọ́lọ́run ìtàkìsú nìyí wà ummiya ìlà àìní min dunillah. ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ táwa rí kọ́ ń bẹ̀ ní gbé. ká máa fi inú àdúrà gbogbo ẹni tí ó dáràn sí wa lọ́rùn tí ọ̀ràn ó fi lápa lára wa ká máa bẹ lọ́rùn rẹ̀ sílẹ̀ kì í sọgbọ́n ní kọ́ máa sọ pé kí lójú ọlọ́run wò tó mm-hmm. kí lójú ọlọ́run ọmọ bómi kan bá lọ fàfàkùfà fún rẹ̀ ó fà fórí ara ẹ̀ ní ìyàwó tiẹ̀ <laughs> yóò kó bá ọ. ṣé pé ọlọ́run ọmọ ti sásọ ṣé tó fi pè kalẹ̀ tó fi wọ́ sẹ́jọ́ báyìí àbí àbẹ̀jọ́ kọ́ lọ́run wọ́n ti sásì. àbọ̀mọ̀ kàmọ́tò là yìí rí. n kò fẹ́ bẹ̀rẹ̀ mọ̀kámà rẹ̀ mọ̀kọ́dímọ̀ rẹ̀ ó ní ọlọ́run ò la ń bi bọ́sìn wá wí tiẹ̀. nítorí mú ọmọ nìyẹn pé kẹ́ni ọ bọ́sìn wá rojọ́ à èèyàn máa jàre wájú ẹni tí èèyàn rojọ́ fún ìbáṣà ní ọlọ́run. lọ́rẹ̀ ni táyà fa ọ̀nà ọlọ́run yóò lápa bọ́mọ bá sí ọlọ́run yóò lápa má wò yá rẹ̀ ràn kọ́ da sí ọlọ́run ẹ máa lọ ṣé bá ṣe yẹn ẹ máa ràn á kí ni ẹ ń dáná wọn á dáná ebi bàbá jẹ́ nǹkan re ebi wọn náà ọmọ ọmọ rẹ mo fi kí n tọ́ jẹ́ mbẹ́ ìwọ àmà pé jẹ́mà ti ń fa aláburú yẹn yọ̀dà padà rẹ gbogbo ẹyin tí bàbá rẹ bá ń bẹ lójú ọ̀nà tí ọ̀dà bàbá rẹ̀ ń sóògùn ni o bàbá rẹ̀ wẹ́bọ̀ yé ni o tọ́ bá ń wo ọ̀nà tọ́ lọ máa sunkún sí lọ́rùn kọ́ máa lọ bẹ̀ kọ́ máa ṣe dáhà fún jojúmọ́ kan pé tiẹ̀ nìyẹn tọ́ ọba ewu pé bàbá nìkan ní dá ṣe ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn. àìmọye epo sẹ́lẹ̀mí wà ní ìsìn láwùjọ àtọ́fà àwọn kan ni ló gbé síbẹ̀ yẹn. gidigbi yéèyàn ní ọmọ afá alukwani sí ntọ́lọ́hún ọ̀sọ́ ọ̀tọ̀ ntọ́lọ́hún wí ni jẹ́ ọmọ afá sí látẹ̀síru wá sọtúmọ̀ ẹ̀ tó ẹnìkan ò lè ru ẹrù ẹsẹ̀ ẹnìkan ọ̀kárì níjò níjò nìyẹn ìyẹn dàlí kìámà ìyẹn dàlí kìámà tí ẹni tó bá ṣe dáadáa tó lè nípa ń láyé ń bí tó bá ṣàìdá yóò kó nípa ń ìjẹ́ ń pè láyé níbi tọ́rọ̀ tọba ńlá kàkà kí ẹ̀gbọ́n rẹ má wọná tọba ńlá kàkà kọ́mọdé lẹ́bọ kábùrò rẹ mọ́dé lẹ́bọ kí wọ́n gbàgbọ́ yé ọlọ́run ó torí tiẹ̀ nìkan ṣé òun torí tara tẹ náà ṣe ó gbọ́dọ̀ wòran gbogbo ẹ̀kún ẹ̀gbẹ́ rẹ olùjẹ́ kankan ṣe lára wọn ọkà sáà ń dá súnà ṣe yóò di ìjọba wa ní problem gbogbo súnà wọn dàgbò wọn dàgbò ni kò yẹ nìkan kan nù wọn ìjọba yé wọn ni wọ́n wù ọ lọ òòrùn jẹ́ lọ́lẹ̀ síkì lójijì ọlọ́mọdé àrílá burú àbúrò rẹ kankan òmù lọ wáàsí ẹ̀gbọ́n rẹ kankan ọsọrọ lọhùn fún ẹnì kankan ọsẹ kankan fún ọtá nìkan kọ́ máa bá tiẹ̀ lọ ẹ̀yìn tọ́ka ọ̀dọ́ ẹ̀yìn ẹ̀yàwó náà tó ń bẹnu kwari náà tí wọ́n tún máa fi sẹ̀rí pé ọlọ́run ti ní má dọ́là mi ń kọ́ àbí nǹkan ẹ̀yìn ìdádàdẹ́ ìtún àwọn àti káyà lọ́dún yìí àbá àti kà lọ́dún yìí àbọ̀dé ọ̀rẹ́ èsì ni èsì ni orí ẹ̀gá la sùn sílé sùn. ní a tututu fún wa pé gbọ́ yé o èyí ṣe ìbọ̀dé ń tu sí ń o ọ̀kan náà àfa sọ pé njọ ayé àìsọ̀kalẹ̀ tán sàbẹ̀ lọ bá nàbì pé ah, ànábì ní ah, a àsọ̀kalẹ̀ nítorí wípé bí n bá ti kó láàrin tán kò á ní kankan ò ní sọ̀kalẹ̀ mọ́ ní a sọ mọ́ o àsìkò lílo rẹ̀ ò tí tó o àti pé bí ntẹ́tù sí kọ̀ọ̀kọ̀ ní dáwà o kò sọ pé kẹ́ ṣe dáwà mọ́ o. ẹ jẹ́ ní sàpèjúwe dáwà fún wa àwọn afáà ní ogún tí ànábì fi ilẹ̀ méjì ni ìkan jẹ́ hasọ ìkan ama ogún kan bẹ nínú ogún ànábì tí yóò fi ilẹ̀ tẹ́ pé àdáyanrí àwọn kan ni wọ́n lọ́n dáyàn fún ìkan bẹ gbogbo mùsùlùmí pátá lájọ jẹ dandan ni fún wa ká pé ń bẹ èyí tó yẹ ká sọ ìnìmọ ìnìmọ ogun tí a fi filẹ̀ fún wa ìnìmọ gbogbo àwọn àlùfáà pátá àwọn dáyàn jẹ́ ń tiwọn ogun tiwọn tí wọ́n dá jẹ nìyẹn ọjọ́lá fún wọn èyí tó pa gbogbo wa pọ̀ àtàfáà àtọmọ kéwú àtọkùnrin àtobìnrin ní dáwà ọ̀gbọ́n má ṣe dáwà ọ̀gbọ́n má ṣe dáwà. ọ̀rọ̀ dáwà dàbí ọkùnrin mẹ́fà wọ́n jọ ń gbé pọ̀ ilé kan náà wọ́n jọ ń gbé wọ́n jọ ń ṣẹ̀ṣẹ̀ mí pọ̀ nìkan bá ń ṣiṣẹ́ nù wọn ń rówó márùn yòókù bá ń sùn lẹ̀ dandan sì ni kó kẹjọ jẹ ńtọ́lọ tọ́lọ sí wáyé anáàsì láǹfààní kí wọ́n ṣiṣẹ́ àmọ́ wọn àmọ́ ń pa sẹ́wọ̀n òun nìkan ló mọ̀ kọ̀wá kọ́ wọn. ní wọ́n ń wàhálà ìmọ̀wó wálé wọ́n jọ ń nà jẹ̀mọ́ wàhálà ni ó pa bá wọn. yorùbá ní olówó kan olòṣì mẹ́fà olòṣì mélòó wọ́n pè olòṣì méje méje ó méje ni ó sì di méje nìyẹn mm. ẹ̀yin náà wá ẹ̀fojú sí bẹ́ẹ̀ sì ṣe nì bẹ́ẹ̀ sì ṣe nì bẹ́ẹ̀ sì ṣe nì ẹ̀yin náà bẹ́ẹ̀ mo ṣe ń ṣe yìnyín mu tọ̀run wá wọ́n pè mí náà ní ẹ̀yin náà gbà ẹ̀yin náà gbà gbogbo ẹ̀ bá mọ nǹkan rí àáfi kó ẹ̀ ti ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ni kó o lè nísìnyí mm. kó o lè nísìnyí bọ́ ìwà lọ́kàn pa ọ́. Mm. ẹ bá ń ṣe dáwà tẹ́ ń ṣe fáwọn yín fúnyàwó yín ẹ̀ka límùnú ilé gbogbo tẹ̀ ń wá wọn lọ tí ò sani ẹ̀ kankan bẹ̀ ju pé mo lọ rí ẹ̀gbọ́n mo fẹ́ ti dáwà fún mo fẹ́ lọ rí àbúrò mi nílùú tó wà mo fẹ́ ti dáwà fún bó o nírun rẹ o bó o làwẹ̀ rẹ o ẹ wò ó ọ̀ ń bọ́ kọ́ràn kúrò lọ́rùn rẹ nìyẹn ibi ọlọ́njọba alágbára dé tẹ́ ẹ bá sọ fún un tí ọba gbọ́ tọ́ràn bá dé wàhálà ìka kàn yín ọlọ́run kílíà rẹ̀ débi pé bí wọ́n fẹ́ gbé kọ́yìn lọ́rùn kò ní í ṣe gbé kọ́yìn lọ́rùn yóò ọlọ́run ti hàn wọ́n lé mọ̀ tán yányán kẹ́ tó gbọ́n ti yín ló bẹ́ẹ̀ bá gbọ́ tójú yín ò ní gbà fẹ́fẹ́ dá sí i káwá jìkọ̀ àníyẹ gbọ́ yá àtòrí rẹ gbé lọ bí tó jìnnà tóró ti ṣe tó yẹ kó o ṣe lára rẹ o ní ọ̀gbọ́ àmọ́ tó o bá ṣe wàhálà kékeré ní òǹgàn òní ń bẹ̀ wọ́n gan lọ́wọ́ àjẹ́ ìtọ́pọ̀. ẹ máa jẹ́ àti dáwà gbogbo wa ládàrán dáwà nínú yóò ànájú ọlọ́run ló ń gbé kalẹ̀ yìí o lọ́wọ́ sẹ́jọ́ yìí o kò sí wàhálà má rojọ́ yìí ẹ tó rò nísìí láì pé àwọn náà gbọ́dọ̀ mú tiwa ń bẹ̀. ìwọ yìí sá síwọ lọ sọ pé lọ sọ fún àwọn èèyàn. Tàkìsúni. Tàkìsúni wàhúmíyá ilá haini ní dúnilá. mú ọ àti ara ẹni ọlọ́run méjì. Àbí. Ah kọ́lá orí subhanaka. subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqq. subhanaka wọ́n kọ́kọ́ sọ yẹn ká lè mọ̀ pé ó ti gbọ́ yé pé òun ti dáràn. Allahu akbar. gbogbo ẹ̀ ń bá ma ọ̀ràn rẹ̀ lọ́ràn gbólóhùn tí ó kọ́kọ́ sọ. So, yóò kọ́kọ́ sọ sí ẹni tí ń bẹ wájú rẹ̀ ń sọ pé ẹ wá ẹ wá ṣàánú mi o ẹ wá ẹ wá jọ ẹjọ ẹjọ o. ká tó máa rojọ́ lọ èyí ó ti kọ́ ń bolo nǹkan tó nítumọ̀ báwọn wá pé à bẹ́ẹ̀ pé lọ́dọ̀ ti àwọn Yorùbá ni ngbẹ pé ẹni tí bá ń bẹ wájú wọn tọ́jà láṣẹ wọn ti gbé sípò kábíyèsí kábíyèsí o kótó rojọ́ ẹ̀kọ́ sọ yẹn náà bílẹ̀ àbá ń bẹ wájú adájọ́ yóò kọ́ sáré adájọ́ ná pé olówó orí òun kó tó mọ bẹ́jọ́ lọ bí bẹ́ẹ̀ kọ́ tí àbá sọ yóò ṣáájú gbogbo ohun bá sọ pátá ẹ̀bí ní ọ̀jẹ̀. subahánákà a subahánákà mímọ́ rẹ ọlọ́run. subahánákà. dákun dákun ọlọ́run a sẹ́mi àpékò sì ṣe pé. bí wí náà bí a ṣe ń sọ náà nù. ẹ̀bẹ̀ ìwé rẹ̀ àná ń sọ ni èmi na èmi náà mọ́ sọ èmi náà sọ fún yìí ẹlòmíì yọmọ yọmọ yọmọ pinna pèlè de Yorùbá náà yọmọ aràn eegun àbí ni ẹ ẹ tọpọ ni ẹ máa pè yọmọ ẹ yọmọ kọ̀kọ́kọ́ sọ bụ nǹkan onímọ̀ oníṣùgbọ́n anáka ọlọ́run tí máa rẹ o máyàkúnù lè kọjú ọkọ̀ fẹ́ kan lè ṣeé ṣe máyàkúnù lè ọ̀tọ̀ sí mi. àkúlà máa lè ṣàlìyà ìlẹ̀ sọ́ńtì ọ̀bá lẹ́tọ̀ọ́ ngbèdì ọ̀wá mú mi wọ̀nà tí sáńgbà àròjọ wájú ọlọ́run báwọn lẹ́jọ́ wájú ẹ̀dẹ́gbẹ́ wa ẹ̀jẹ̀ àyè máa ẹlẹ́jọ́ fìròjọ́ wọn lè ń bá kó ẹ̀rẹ́jọ́ rẹ̀ ẹ̀bí ní ọ̀jẹ̀ bó bá ṣe hàn sí ní ọkọ máa ń sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé à ẹ sì máa wá wo kò sí àríbá ń wo ẹ̀yin obìnrin tẹ́ bá ń gbọ́ wa bí èèyàn ṣe jèrè ayé lẹ̀ ń gbọ́ yìí tọkọ bá ń bi ọ́ léèrè ọ̀rọ̀ má torí pé ìyàwó rẹ àbí ìyàlé rẹ ń bẹ ń bẹ kọ́ wa máa sú ọkọ lóhùn Eh, torí pẹ́ lómi ń rí oníjà rẹ̀ ní òjòmẹjọ orí yóò ti dàrú kò ní wẹ̀ ń tí ń rojọ́ fún mọ́ ó ń dà lókùn jẹ́ máa wò. àbẹ́kún. ẹ máa ní kẹlẹ́mi ọ̀sọ́ kí ló dé lónìí ẹsẹ̀ kò sọ̀rọ̀ kankan nítorí àti wí náà ni ẹ eh? eh, tó gbótó àsọ náà ni bó ti wí náà lórí. nítorí wọn ni pé ẹsẹ̀ ẹ̀sọ́ tẹ́ bá fẹ́ sọ. ẹni tó ní ọ sọ̀rọ̀ kó bá jà bó tó ń jà rẹ̀ kò jórí nàmọ́ àìwà ẹ̀lẹ́kọ̀ àfẹ́sì ẹni ẹjọ́ orí báyìí orí báyìí orí báyìí orí báyìí kò ṣe yóò sì rí báyìí kò rí báyìí. àyè máa wo ẹ̀ńtà àròjọ fún àyè máa wo ẹ̀ńtà níjà káfí má mẹ́ńtà àròjọ fún. ìtani nkóńtò kúlítùhù nkóńtò kúlítùhù ah bí n bá sọ bẹ́ẹ̀. fàkọ́lì àlìmùtà. fàkọ́lì àlìmùtà o ebi wọlọ́run ti mọ̀ tí n bá sọ bẹ́ẹ̀ ebi wọlọ́run bá mọ̀ nǹkan. تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك Èmi wọ Ọlọ́run máa ti ń bẹ lẹ́mìí mi èyí tí ń sọ jáde ọsọ ti sọ pé ká ní mo sọ ìwọ ó ti mà ó tún máa ti ń bẹ lẹ́mìí mi èmi ò sì máa ń ti ń bẹ́lẹ́ mi tìwọ́ lọ́hùn. ẹ wo òyìnbọn kọ̀ràn sílẹ̀ èmi ò máa ń tí ń bẹ́lẹ́ mi ìwọ ọlọ́hùn ìwọ máa ń tí ń bẹ́lẹ́ mi mi èyí ò ní pé a gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀mí wa náà. àbá bọ́ọ̀ bá sọ̀rọ̀ síta tí bá ń bẹ lórí ẹ̀mí rẹ ọ̀kan sọ́ọ̀ta ni ọba yìí náà ti máa yẹ jẹ́ kọ́lọ́hún ọ jẹ́ jẹ́ kí àkídà rẹ ó débi pé ọba yìí ń wo gbáyà rẹ kìtìgbé torí pé tó bá pákéjì ẹ̀fẹ́ dà tí a fi ń pè ọ́ léyìn rẹ títí ń bẹ lọ́kàn rẹ ọ̀tọ̀ nǹkan ọ̀tọ̀ ńlọ́lọ́run ìdá ọ̀lẹ́jọ́ o ọlọ́run ṣe gbọ́ fún ọ èèyàn bá dáa jùlẹ̀ òní ti mọ́ lọ tẹ́kọ̀ kan rẹ̀ ọ̀ bá dáa gbogbo yẹn ọlọ́run nídìí ẹ̀ ìjọba báwọn ìjọba dìndìnrín jẹ́kọ̀ọ́kàn rẹ lọ́hùn jọ́kọ́ mọ̀ yín pé kò sí ní tó wúyẹ́ ń bẹ̀ tọ́lọ́hùn ò rí lóbi jẹ́ pé tí nǹkan bá ti lè wúyẹ́ lẹ́mìí wá sí ọ̀dà káṣí máa dànù máa sì ti dànù máa wá foríjìn máa bá jà máa bẹ́mi rẹ̀ jà ọ̀kan náà àwọn àfa ní òun ò ní ogun kankan tó le lókè pẹ̀ yìí tó ń bá tó máa bá pò lójoojúmọ́ jẹ̀mí ìhun lọ. ẹ̀mí ìhun ni o ilẹ̀ mánìsìn àtijọ́ àtijọ́ wọ̀ ọ́ ò ní kó bá mi ò ní kó bá mi ò ní kó bá mi rárá nǹkan nǹkan ò rí bẹ́ẹ̀ kò sẹ́ńtì èsù èròkèrò ìwà sẹ́rù yẹ̀mí ẹ̀ kò sínú wa kí máa wà nàbí ọlọ́run wọn jẹ́ gbọ́ yí bẹ́ẹ̀ ọlọ́run ìjà dáwò alára ni ọ̀tọ̀ni tá a máa sọ lẹ́nu ọ̀tọ̀ni tá a máa sọ tá a máa sí lábẹ́nu ọlọ́run sì ní ewu títa yẹn dájọ́ ẹ̀jẹ̀ á tún ẹ̀mí wa sí jàmá kò sí áńgẹ́lì àbí kí ni à ń pè nù wa mọ̀lẹ́kà ò sínú wa gbogbo wa náà ní èṣù ń bẹ wa èrè ọlọ́run dà mọ́ ẹ̀mí ni àwa máa bá wọ̀ a máa bá fà á bá ti gbé ìgbékúwé wá a máa dà náà yóò gbé wá gbé wá kọ́ máa rokoro sọ́mọ kejì kọ́ máa rokoro sí eh, èpè kú èpè kọ́rọ̀ rẹ̀ ó dàrú ẹ̀rọ olùbí jẹ́ ń ṣe máa sọ fún pé o tún dé olórí búkú rẹ̀ tún dé kílẹ̀ nílẹ̀ níbi sí ọ́ nìyí sí a sì da kéèyàn tásì rẹ tà ní ìsìn tí bá ṣe pé o tún kó bá mi kí n máa sọ fáwọn èèyàn pé olórí tó ti dé o ó ní ó ní ó lẹ́ẹ̀kú o. tó a dà bá wọn. káwá nípa ló ń tàn pé ẹ̀mí mi nì. sẹ́mà pé wọn ò ní gbé wọn gbé ìwọ náà ẹ̀mí ẹ̀rẹ́jà ń bá ọ sọ̀rọ̀ sọ̀rọ̀ báwọn. àmọ́ wọ́n fẹ́ máa gbógun tì í má gbà fún kọ́ mọ́ bàfẹ́ tẹ́mi bá gbé wá bá ọ ló fi ń fọwọ́ sí i ẹlòmíì kò ẹnìkan ò ní bàjá ẹ kàrí pé ẹ kò ní dáa ni ẹ̀mí ẹ̀ sọ kankan fún lọ́ba sọ dáka rẹ̀ ó ní asọ̀tọ̀wọ̀ yẹn ìwọ ní fi ń ṣe labilabi jórí sí i ọ ń sọ pé ò ní rówó ra sọ ó sọ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ń sọ bá ń fún ọ ẹ̀ ń sì wọ́ sọ́ba kí ọ lọ́dọ̀ sábà gbàdà mọ́.

إذا ما أجبت النفس في كل دعوتي إذا ما أجبت النفس في كل دعوتي دعتك إلى أمر القبيل محرم دعتك إلى amúrínkọ̀ bí ò ṣe tẹ̀lé má tẹ̀lé rẹ ọ̀tá wa ní ọ̀tá ní ọ̀tá ni tí ọ̀dá wọ́n sí gbogbo oyin tí tí ó tí ó kú ọba tí ó ọba ti ń tẹ̀lé tó ń da ọ hmm, yóò sọ di ntí tó ní gbẹgbẹ ẹ̀rẹ́ lomi ní ààyè bòmí wọ́n jọ máa ṣiṣẹ́ ọlọ́run lọ ńbẹ ni ẹjọ́ máa kí ah, ẹ pé ẹkú ọlọ́run o ẹkú ṣe ọlọ́run ẹjẹ́ mi kẹ́mi ọba sọ̀rọ̀ ẹ wà sí nìsín ní ẹ bá kó rábí so èmi ò sì sọ̀tọ̀kùsọ fún o lè pé wọn ò mọ iyì rẹ tó o rí bí wọ́n ń ṣe ọ́ o lè pé ẹyin bí ọba sí rẹ ìwà ń bẹ̀rẹ̀ ni wọ́n ń jọlá ìwọ yẹ̀bá ó rí i pé gbogbo jẹ́ akọ̀tẹ́ ń sẹ́wọ̀n <laughs> ó rí i pé ọ̀rí wọ̀ nísìn lọ́dọ̀ bá ti gbà fẹ́ mi ẹ̀ pé hmm, ẹ̀mí ìwọ̀n ìtàn oúnjẹ hmm, ẹ̀mí ìwọ̀n ìtàn oúnjẹ ǹdẹ́ nípa bá ǹsọ́ tó wọ́n ẹ̀mí ìwọ̀n ntí àwọn tọ́lọ́wọ́n bá lékè ọ́ láti jíṣẹ́ rẹ̀ àtàwọn àfáà pè lọ́ta wa ó ní á ní kì í oúnjẹ káyọ̀ tó lẹ́yìn ẹ̀mí rẹ̀ ọlọ́tàn yẹn jù láyé lọ́dọ̀ bá ti fàdí ẹ̀yìn nígbà tẹ́yẹ pé ọlọ́run ló ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ nígbà tí bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ ò tí ì ṣẹlẹ̀ nígbà wàá lọ tẹ́lẹ̀ ọlọ́run abẹ́rẹ́ ẹ̀ṣẹ́ pẹ̀rẹ̀ wu kò sì ní í ṣe padà mọ́. ó sì máa sọ fún pé <laughs> gbogbo ohun tí wọ́n ti ń wá sí lónìí pátá ìwọ ni wọ́n fi bá wí báyìí ní ìsìn wọn ń gbé ọ sípè báyìí. <laughs> n kò tilẹ̀ mú fóun bẹ̀ tán gbogbo ohun tí òfin jọ padà mọ́ ní ọ ọrin orí bẹ́ẹ̀ ṣe ń wọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọ̀ ah, tó bí wọ́n ṣe ń wọ̀ ọ̀hún wọn náà wọn wọn sorry náà wọn náà rojú wọn náà rojú wọn. má da ló ma, má da rẹ ló ma. má da ló yóò bá ọ ni. anabi ọlọ́run ní ma wàlá aláma fi sí ọmọ sí mi rẹ torí pé ka à ada ta àdámúlégbéyò mi ìwọ lọ́ọ́ má gbogbo kọ̀kọ̀ kò sí gbogbo tí bẹ́rẹ̀ mi ti wà náà lọ́ọ́rí o ẹ bàbá ti fẹ́ gbádùn ẹ̀yà máa tọ́jú ẹ̀mí yín ntẹ́ kọ̀kọ́ máa tọ́jú jù láyé lẹ̀mí yín bá ti ń gbégbé gbúgbé wá ẹ máa gbádànù máa gbà fún rárá irọ́ ní kò ní bẹ́yẹn. kódà bí èsù bá tún rí iṣẹ́ torí pé ọ̀nà méjì ló wà èsù ti ń bẹ́nu ẹ̀mí tá lẹ́ni tá náà fùsùn yẹn ọ̀nà méjì ló wà yóò tún lọ dún ta tí o bá ti ṣiṣẹ́ sínú ẹ̀mí tán yóò tún wá lọ rèé ṣe lára ti ta pé kó tún sọ kó tún ṣe tí o fi jọ tí o fi fi ẹsẹ̀ ti ẹ̀mí rinlẹ̀ ní ọ̀rọ̀ tí oúnjẹ bá tó ń sọ ní ọ̀rọ̀ tó máa tọ́nu rẹ̀ létí rẹ̀ bí ẹni pé ọlọ́run ọlọ́run mímu ìpẹ́ oúnjẹ náà ẹgbọ́n ti tún sọ. olóòní ọ̀n bá wí ó ní ìjà ìtàn náà tẹ́gbọ́n nìsí. lẹ́yìn tí a bá máa sọ̀rọ̀ ń sọ pé òun náà ní tòótọ́ ní kí wọn kí mo sì kí wọn ní o sí kankan sí kẹsẹ̀ kankan ah, ti máa kó náà ní. máa dá lóhùn irọ́ nẹ ìwọ lọ bá ẹni tí ìwọ ti ń jà tẹ́ ẹ̀ parí ìwọ lọ bá pé ọ̀jà mọ́. kó wa sọ pé ńgbà tó wá lọ jà mọ́ òun ṣe àbẹ̀rẹ̀ jà ń sọ pé ó náà èmi jẹ́ ìkẹyìn wa bẹ̀rẹ̀ tó mba yìí pé ẹ̀jẹ̀ kan tọ́ lọ́dọ̀ tìyín náà ṣùgbọ́n mi ò ìbá mọ́ ọbọ̀kọ̀ràn lẹ́nu yẹn nítorí wù sí rẹ̀ lọ́rùn ọ̀ràn dénú ẹ̀mí tiẹ̀ lóhùn ò lè borí ìjà ó bẹ̀rẹ̀ ìjà nù ìwọ kí wọ́n máa bá jà mọ́ yóò máa bá rẹ̀ jà ẹ̀yin ẹ borí ẹ̀mí yín ẹ láì tó ń bí rẹ gbogbo ń bá ń bá ọ sọ mọ́ bà mọ́ bá dáa ń bẹ̀ ni ọmọ gbọ́ ọlọ́run ṣàánú wa o yóò ní kápá lórí ẹ̀mí wa o ọlọ́run láhàrú wà àwọn isa buna mariama wọn náà mi máa sọ fáwọn èèyàn níjọ́ àlèkè àmà nǹkan kábàáyà ọ̀sẹ̀lẹ̀ láàrin ọlọ́run àti ànábì rẹ̀ tí í ṣe ìsá bí ó sì máa bí léèrè ní ní tí ó sì máa fi dáhùn rèé wọ́n ní kì í ṣe pé ànábì ìsá ọlọ́run ò mọ̀ pé kò sọ kì í ṣe pé ọlọ́run ò mọ̀ pé ò sọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni tàbí ká ni àmọ́ ọlọ́run fẹ́ gbé láti bẹ̀ yẹn kó lè ré lérí tiwọn ìgbà míì bẹ tí wo èèyàn méjì bá jà tí àwọn àáfàá ti mọ̀ pé ìwé ìsẹ̀ni ibú àbọ́kọ yín mọ̀ pé ìwé ìsẹ̀ni ibú àbí ẹni tó fẹ́ bá yín sọ̀rọ̀ ó mọ̀ pé òun pé ìsẹ̀ni ibú nínú sísẹ́ẹ̀mù ìfẹ́ àwọn tó le bá aláìdáwí tí ọ̀rọ̀ bá ṣe láàrin méjì sísẹ́ẹ̀mù tẹ́ máa ń lò nù làákàyè ni pé wọn ò ní bẹ̀rẹ̀ lórí tiẹ̀ ohun tí bàbí rẹ̀ ọ̀pọ̀ òun ní bẹ̀rẹ̀ mẹ́yẹn wọ́n fi ti kàn ní ibi tí bàbí òpin tó nǹkan wọ́n ti bẹ̀rẹ̀ ẹjẹ́ wàá lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti á sọ̀rọ̀ yóò á sọ ọ̀ràn di ọ̀ràn ara tiẹ̀ ọ̀wọ́ fẹ́ kọ́kọ́ ń bá wíwù ló ti yarí nù ǹgbẹ́ máa fẹ́ máa sọ fẹ́mi pé kìnnìkan ẹ ẹ gbọ́n tá a rò lẹ́ẹ̀gbọ́n tó wí tó wí ni ṣebí aṣọ báyìí aṣọ báyìí aṣọ báyìí ẹ̀jẹ̀ à ń sọ fẹ́mi pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ o ẹ bẹ̀rù Ọlọ́run o ó ti gọ̀ báwọn. wọ́n fẹ́ kí bàwí tiẹ̀ ò nípa ní ibẹ̀ lọ́dọ̀ rẹ̀ tiẹ̀ wọ́n kọ́kọ́ yọrí ọlọ́nà pé wọ lágbájá ńgbà tọrọ rí báyìí torí báyìí ó rí pé wọ ò ní làákà ìbáwọn kò yẹ kó sọ báwọn tọ́ ẹ pé àgbàlagbà yorùbá ní bámbá yín sọ̀rọ̀ kẹ̀pẹ́ là máa wí kẹ̀pẹ́ ẹ̀mí yóò gùn ẹgbẹ̀ fún wa wọ́n mọ̀ ńlá lé ẹni o bórí ẹ bórí tẹ bá pé tọ́ ẹ kó ṣe báwọn ọ̀njẹ́ mi yóò gùn ẹ pẹ̀ fún wa báyọ̀ pé lọ́dá yẹn lọ́la fa ni anakumula ayakumula ayakumula wọ́n ń lọ wọ́n ń pèpè àbíkẹ́ ń lọ ni kọ́mọ̀dì pé tí wọ́n bá ń yà á lù yà pé sóun nìkan lòun á dáràn ni tẹ ẹ ẹ rí kankan sọ fóun náà ni pé ẹ sọ tiẹ̀ náà fún un èmi nìkan lẹ̀ kàn bá lẹ̀ kàn lálì wọn orí ẹ̀ náà wọ́n ń bọ̀ nígbà bá sọ tiẹ̀ tán wọn àpèrè tó ẹ̀yìn àwa wílọ awíbọ̀ ìtẹ̀yìn wa dánwò yìí ń bọ́lá sí bẹ̀rẹ̀ báyìí séèyàn sì lẹ́yìn báyìí ẹni tí ó tiẹ̀ jẹ́ pé a tó ń kẹ́fìn pé ó yẹ kó ní làákà yìí tiẹ̀ là ń sọ fún un pé bó yẹ kó o ṣe làákà yìí nígbà tó ń wá rí báwọn tẹ̀yìn wa tún rí báyìí sẹ́yìn bẹ́ẹ̀ ló làákà ìbáyìí sẹ́yìn nìfẹ́ káyé ọ dáa báyìí ẹ̀yin ò sì bẹ̀rù ọlọ́run gbogbo ń tẹ bá wí ń gbà yẹn ẹ ti rún mọ́lẹ̀ ẹ ti rún kì mọ́lẹ̀ ẹ ti kì mọ́lẹ̀ kò sọ pé ọ̀dà ah, náà ò ń gbọ́ tẹ̀ ń fún ẹ sọ tẹ̀ náà yọ dọ̀rọ̀ nù ṣé ń bá kọ́kọ́ ń bá wí sí wọ́n sọ pé àwọn ò ní sọ sí ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ọ̀fẹ́ kan fẹ́ fi dọ̀rọ̀ rú ẹ̀fẹ́ kan bẹ̀rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ibi tí ò gbé nípa ọlọ́run fẹ́ fi àwọn tí mú òfurufú lọ́lọ́run ọlọ́run fẹ́ fi hàn ti ẹ̀yẹ náà nì kí anábì yìí sá sọ̀rọ̀ kọ́lọ̀ wọn kọjú sí wọn pé ṣé ń tọ́sọ yìí ṣe rọlì sọ́sọ fún yín tó lọ́sọ pé kẹ́ máa pè lọ́lọ́run onílẹ̀wà ara sínú náà ẹni aránsẹ́ pè lọ́lọ́ lọ́jẹ́wọ́ yìí ìwòsàn lójú ọlọ́run ò tó ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ma ṣe báwọn kana náà lè ba rẹ kọ̀ ńbẹ bàbá ń kọsẹ́ ẹ fi làákà ìkọ kẹrì lálùbáríkà ẹ e má sọ àlùbáríkà di nǹkan jọ̀hún ẹ e ti ń sọ ọ́ dà bẹ́ẹ̀ lọ bí wọn kí ó ní ìsìn náà ní gbólóhùn wọn ò kí sàlùbáríkà mọ́mọ́ mama wọn kọ́sẹ́ wọn ò kọ́ sàlùbáríkà mọ́mọ́ láàrin ọkọ láyà àbẹ̀rẹ̀kà ọ̀fẹ́ sí ń bẹ̀ má ẹ tó ní àbẹ̀rẹ̀kà lọ́dọ̀ ń bẹ̀ àbẹ̀rẹ̀kà kankan ẹ̀yin ẹ e kọ́sẹ́ dáadáa kọ́sẹ́ ẹ má máa di ọ̀gá lẹ́sẹ̀ Ng'ba <laughs> gbogbo àwọn kan ní ọ̀gá lẹ́sẹ̀ ń jò ní ebi náà ti padà firi ebi náà wọn bá yí tí wọn tó kàn yìí sí ní ẹlòmíín ní ìsìn náà tó kọsẹ̀ kọ̀yà kọ́ padà sọ́dọ̀ ọ̀gá lọ tún lọ tó sẹ́kọ́ ni. kókó kò firi kọ́ àfírí láéláé èpè kọ́ ọ̀gá òní mọ́ndàlá lára rẹ̀ gbogbo nígbà táwa gbọ́njú ń jọ̀hún tí èèyàn bá ń kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá kan wọn a máa gbàyọ̀ǹda bí ẹ̀mẹ́ta níjọ́ tó máa wọ bí iṣẹ́ ni yóò sọ pé ọdún báyìí lọ́mọ yóò fi kọ́ṣẹ́ fáwọn òbí ẹ̀ bí iṣẹ́ mẹkáníìkì tí a máa pẹ́ńbẹ̀ ń jọ̀hún pé ọdún mẹ́rin ní ìkọ́ o àbí márùn nígbà ọdún márùn sì pé wọ́n sì lọ ọbẹ̀ tó ẹsẹ̀ ń wá o afẹ́gbà yóò dáfọ́ mọ́ yìí o yóò ní tó bá dé yóò sì mẹ́fà ẹ padà wá wọ́n sì lọ nítorí lọ bí iṣẹ́ rẹ̀ déédéé tó bá dé yóò sì mẹ́fà tọ́mádé tọ́mádé lẹ́yìn oṣù mẹ́fà yà sọ pé ìjọ ni apè náà nínú à ìyá báyìí ló débi iṣẹ́ à èpè rárá o ètò báwọn ngbòdà adé náà ngbọ́ ngbòdà odé mo sì bí dáa kọ́ sọ̀rọ̀ ó pe ẹ ṣáà ìmọ̀gbà tí mo dé ẹ̀yin náà ni ṣe gbọ́ nìsín nítorí ẹni pé ọ̀dà bẹ̀ṣẹ̀ wá wá ìdá níbi oṣù tọ́lọ́tẹ́ wá so oṣù mẹ́fà ní kò lè sùn tọ́lọ́run o oṣù tọ́lọ́tẹ́ wá so àti àti rò tó bá di kí ni déètì òní wọ́n ní òní òní di twenty tó bá dọ̀ ní twenty ọdún tí ń bọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ wá àyọ̀dá fún ọdún kan ní èlé ńgbà wọn ń bẹ̀rẹ̀ àmọ̀já tí yorùbá fẹ́ bẹ̀rẹ̀ àmọ̀já ló bá di pé ọmọ ń sọ fún àwọn bàbá ẹ̀ pé sẹ̀mùkọ́dún kan wó fi lé ẹkú jẹ́ ọkọ̀ ọdún kan kẹ́ wá gbòǹgbà yọ̀ǹda kó jẹ́ pé ìjọba gbòǹgbà yọ̀ǹda òun ọdún kan tó kù tóun ó lò náà ni ńgbà ọ̀ya kò tẹ̀ síyàn mọ́ ọkàn ní ibi sẹ́mọ́ náà ni kọ̀wá mọ́ náà ni. ní gbogbo ẹ̀ bá ti ní gbogbo ẹ̀ bá kánlẹ̀ yìí gbogbo ẹ̀ ní ọkọ̀ṣẹ́ pátá ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ọ̀kadà máa ń gùn. tába ti bẹ́ràn wí ká bẹ́ràn wí ìjọba olùsíta ní lọ́sọ̀wọ́ kálukú lọ́lọ́kadà ṣùgbọ́n kálukú náà tó lọ́lọ́kadà sóun náà kọ́ṣẹ́ òun níkọ̀ tí ó máa fi ṣiṣẹ́ lọ láíláí iṣẹ́ sì kù ń ta ní ìsìn náà àwọn èèyàn sì ń ṣiṣẹ́ náà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé ní ìsìn ẹ̀rẹ̀ nígbà kọ̀ àwọn èèyàn sì ń jórin mọ́rin náà wọn èkó mbẹ́ bókálukú tó sọ sẹ́lẹ̀ tí òrìṣẹ́ ṣe máa tẹ́ pé iná àdúgbò tiẹ̀ lọ́ bàjẹ́ jù lọ òun náà ló kó bá yẹn òun náà kọ́sẹ́ ń kọ́ ọkọ́ fi ṣiṣẹ́ lọ yọ sí ẹlòmíì ò ní lórí ká máa lọ máa lọ báyìí má hàn lé mà gbogbo kọ́sọ́mọ̀ ọ̀gá gba yóò sì lọ cross customer ah. bóun làwọn náà làwọn ń ṣiṣẹ́ yẹn ńjọ wọn máa ṣe máa pawó fọ́gà ní ojú ọ̀gá àti lẹ́yìn ọ̀gá ọmọ aránṣẹ́ ọmọ aránṣẹ́ lẹ̀ yóò dín lọ bí èkó tẹ̀lé wọn lọ ṣiṣẹ́ báyìí wá nígbà tí ọ̀gá ọ̀dẹ̀ tí yẹn kò lè mọ o yìí báyìí ni o yóò sì pa owó òun ó dẹ̀ yípe tíṣẹ́ ọba sílẹ̀ ń dọ̀hún ọmọ tí a máa lo oko àgbàṣe owó tí wọ́n bá fún un bẹ̀ lẹ́yìn tó ti jẹun bẹ̀ ọ̀gá ni ó kó fún ṣé wẹ́n bẹ́ mọ́ ní ìsìn. ńlá ah. ah. ẹ má sọ àgbàríkàdì nǹkan jọ̀hún tá a bá bẹ́ràn wí kágbẹ́ràn wì í bí kálukú náà ṣe ń lò sẹ́mi ẹ̀ ní ìsìn kálukú náà ti gbọ́n jù ẹ̀ ti gbọ́n jù yorùbá níta lọ́kọ́ ọlọ́gbọ́n tí òfin dèdè rẹ̀ kún ti gbọ́n jù ẹ̀ tí ìna sẹ̀tẹ̀fẹ́ ẹ̀ tí ìna ẹ̀ tí ìdílé jàre tẹ̀fẹ́ na sẹ̀ ẹ̀ ràkòrò tẹ̀fẹ́ máa rìn ojúbẹ náà ni ti ń já sí yìí náà lọ́dí gbogbo ẹ̀ náà lọ́dí gbẹ́ lọ́dí gbẹ́ ló yẹ. àbí ọlọ́run sànú wa o ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà sùúrù sí o kàwájú lẹ́yìn tẹ́ yẹ pé tí kò tẹ̀ yẹ kó tó dàrú báwọn tẹ́ ń pẹ́ ń kéwù ìyẹn tẹ́ ń pẹ́ ń kéwù ẹbí kéwù náà ti dà ìkéwù náà ti dà kéwù náà ti di ó ti di tó ní dà ìbá fi mi kọ kọ́ńtà máa sẹ́kù haranharan ni ọmọ kí ọmọ wo àfa ń gbẹ pé kíláàsì wọn ti pàdé wọn ti sọ salamu aleykum aleykum salam máa ń dàkùn ìdáná náà máa ń dàkùn ìdáná fíkì wọn ti sọ tí olùkọ́ bá ṣe mistake ní ọdún kan níbi kan tí ní dákọ̀ bẹ̀ ní kíláàsì wọ́n sì wọ́sẹ̀ fólùkọ́ àsìkò gígé àsìkò tí gígé gbajúmọ̀ ni olùkọ́ sọ pé ah wọ́n sì wọ́sẹ̀ fún mo ní sọ́mọ akéwòsí lẹ́yìn báyìí. ìmí ma ṣe débi pé ẹ ní ma pé o ti gé ọ̀gá inú kó rìpíìtì ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì rìpíìtì gígé ayọ̀kọ́ ẹ̀rẹ́ ti mọ̀ pé ó ti gé ọ̀gá kí ló sọ yọ̀ọ́kà fi gbólóhùn kan sọ pé àní wọ́n ti mọ̀ pé bó ti sọ ohun òtí gé sọmọrin náà nù ṣé yóò fi kéwòn sí dáadáa báwọn. láéláé. lókè tán ń fi ń fi bàárù ẹjẹ afọ ẹjẹ agbóná àlùbáríkà ẹ mọsán àlùbáríkà ti tijọ òun ẹyin ọmọ ẹyin ọmọ kékeré ẹ ṣe sùúrù ọgá ò lè lo tiẹ mọ tiẹ àáfà ò lè lo tiẹ mọ tiẹ ṣe sùúrù ẹ̀gbọ́n rẹ ò lè lo tiẹ mọ tiẹ sàbú ṣe ṣe ìdímọ ìdímọ àbúrò ṣẹfẹgbọn rẹ ó sì ń kọ ẹ̀gbọ́n rẹ garagara àwọn kan wádùn ànábì sàṣálà wọn ti wọn sẹ wọn jẹ ikọ ànábì ní ẹ sọ̀rọ̀ ọmọ kékeré bá bá wájú ànábì ní àá. sáàlẹ̀ òjò ọlọ ní gbẹmẹ lọ dáhùn tó jábọ̀ mọ́ sọ̀rọ̀ kọ̀dá ah, kọ̀dá àlékù apákalẹ̀ kan máa ń rí lọ́kọ̀lọ́kọ̀ gbà ẹ̀ wo bí tálẹ́kù ti san wa ntẹ̀yìn ọ̀dẹ ntẹ̀yìn ọ̀dẹ san àbí nǹkan àbí ọ̀dẹ jẹ kò ní san ìwọ ìwọ gángan ọrọ fún wa ìwọ ń fẹ́ káàbùrò fún wọ́n sọ pé lọ ń wá tí wọ́n fáwọn tí gbogbo àwọn kan tí wọ́n kéwú nọ́nà jìbìtì tí wọ́n lu àwọn afáàn jìbìtì lọ wọ́n sì fẹ́ kí àwọn èèyàn máa tún wá ṣe bó ti yẹ fáwọn sọ́ọ̀sì dábàá wọn. a ń gbọ́ nísìn gẹ́gẹ́ bí jẹ́wọ́n fi tó alẹ́ sí nísìn pé ní àgbáyé ń sìn àgbáyé tí wàá fẹ́ padà sí pilẹ̀ kùlùsẹ́yìn yẹ́lùdìlà pé ìmájókòó ọmọ kíláàsì wọ́n yí olùkọ́ pé ìmúnilẹ́rú ni pé jíù ló gbé yẹn wá àwọn jíù ní ọ̀dà yẹn lẹ̀ pé ẹ máa lọ kíláàsì ẹ máa sì dáwọ́ pé ìmúnilẹ́rú ni wọn ọmọ akẹ́kọ̀ọ́ jókòó wájú àlùfà ńlẹ̀ẹ́lẹ̀ ni tá a fọwọ́ fi ń tọ́ga bọ́túbága jókòó. yóò kún wọn kára rẹ. wọn padà síbẹ̀ lágbàáyé ni o ó ti ń yíwọ́ nìsín ó ti ń yíwọ́ bọ̀. ńgbà wọ́n rí i pé wọ́n rí i pé gbogbo nǹkan ń já lọlẹ̀ sòròsò ń já lọlẹ̀ níjàkújà wọ́n á wádìí wádìí wádìí pé a ah, ọ̀nà tí wọ́n ń gbà kẹ́kọ̀ọ́ yìí ni lọ́fà ẹ̀rí nǹkan mẹ́ẹ̀ pápá jùlọ Amẹ́ríkà gbígbà bá ju òkúta sílẹ̀ láti àjà mẹ́wàá sẹ́mà pé kẹ́ẹ̀tó ka one two three ah. ní ọ̀làwọ́n ti ń já lọlẹ̀ ní ìsìn gbogbo àwọn ọmọ wọn orí wọn ò pé mọ́ nítorí pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ̀kọ́ ọ̀dánwò ni kí wọ́n kà á kọ́dọ̀jọ́ ọ̀dánwò kán lọ dàálẹ̀ kọ́dọ̀ ìdánwò kí ìdánwò dẹ̀ lọ tán ọ̀tọ̀ síbẹ̀ nìyẹn kì í ṣe ẹ̀kọ́ pé kán máa dìdòjìdọ̀ wọ́n ń kó bá wọn wọ́n ń kó bá wọn bí wọn bá ti wà á ríṣẹ́ ọ́fíìsì ṣe wọn kò ṣiṣẹ́ ẹ má sì kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń kọ́yàn lẹ́kọ̀ọ́ yìí òsì tí ó kàn yẹn náà rí ẹ wọn ẹ gbọ́dọ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ irin ní bó ṣe do mọ́ra wọn rè wọn kọ̀ tán nù wé kábọ́ọ̀dì irin kọ́ máa dò ó lè yí ìmọ̀ eléyìí inú ìwé ẹ bá di ọ̀tún mọ́sì bẹ́ẹ̀ ṣe dèrè kọ́dẹ̀ bọ́ bìrin ilé iye rẹ̀ mẹsọmẹǹtì sìmẹǹtì báyìí níye mẹsọmẹǹtì yanrìn báyìí níye òkúta bàbá ṣe dẹ́kìn ok wọ́n dẹ̀ kọ́sẹ́ báwọn ẹ̀ǹso níbi ní fídì ọ̀yà ẹ̀ máa bọ́yá gbọ̀bẹ máa rẹ̀ kò sí yẹn tí a bá fi yẹn kọ́ ọ̀yàn tó ti dè rí tó ti sẹ́ kò ní dúró dẹ́sẹ̀ ìjọba kankan abọ́ta awa ntí o máa fi ṣe jọ ìyẹn ni ó pé jù wọ́n dẹ̀ máa lówó tó ga jù lówó oṣù fún àpẹẹrẹ ní ìsìn nàìjíríà ká máa fún yàn ẹni tẹ́kọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ká máa fún ní two hundred and fifty thousand pé ọkọ̀ fẹ́ wọ̀ọ́sẹ́ èló sì lè tó kéré jù ní ìsìn eighteen thousand wọn ò rí sáà ìsìn náà o wọn sì ń fà ní ìsìn náà o eh. ṣùgbọ́n wọn ní wọn san two hundred and fifty thousand fẹ́ẹ́ máa kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí a máa kọ́ wọn pé bí a ṣe ń ṣiṣẹ́ rèé wọn à ní dóde yẹn tókó tó fi tàwọn sàn yẹn ó lè rí márùn rẹ̀ láàrin oṣù kan so ó lè rí márùn ó lè rí mẹ́fà gbogbo àwọn èèbó kan tí wọ́n bá ní ṣe títí kuntakunta àwọn àwọn sáyìnà yẹn àwọn òfin rẹ̀ báyìí kọ́kọ́ ti wọn. wọ́n ń kọ́ wọn àwọn fi iṣẹ́ iṣẹ́ náà fi ń kọ́ ti wọn. bàbá fẹ́ ṣe ń tọ́ da àjẹgbà àwọn tí wọ́n bá fìwé lásán tí wọ́n fi kà á àjẹgbà wọn á lọ Nàìjíríà wà lọ gba àwọn irú àwọn yẹn. tọ́lá dábìgbé lásán kà àwọn dẹ́kin wọn ń wóhùn àwọn ilé wọn ń kòlápsì ẹ̀ńtí ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́ tọ́tọ́tọ́ jẹ́ ẹnjìníà tẹ́ pé inú òwe náà ló fi kà á àwọn ẹ̀gbọ́n wa ti jẹ́ píkìlà ní ẹ̀sìn wọn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni tó wà wọn. yóò sọ fún wa pé twenty wọ́n náà pé ó ti ọ̀gá bẹsẹ pé gẹlẹgẹlẹ náà la ṣe ṣùgbọ́n yàrá bẹ tú dẹ́kì yìí ẹ wá dó ń bẹ̀ káfi tú ká yẹ yìí díẹ̀ tọ́lẹ̀ sọ pé inú òwe tí wọ́n ti ṣe báwọn ọmọ adúró kò sí wàhálà.